àdámọ̀ ooo wọ́n fi rò fọ́jẹ́ ọlọ́gbọ́n ló dorí ẹja mú. ọ̀rẹ́ tí yọ síta kò wá tán ni ẹ̀dá tó sáré ayé tí ò rántí ọ̀run kí làǹfààní ẹni tó gbádùn ayé tó pàdánù ọ̀run bàbá mi ló ṣeun fún ni alọ́ba ọba fún ni má bèrè ẹ̀jẹ̀ lọ́wọ́ ẹni ayé ní fún ni lẹ́dìí ẹ̀sìn gbòdìdì ẹni lọ́wọ́. ládàmọ̀ wọ́n fi lò fọ́jẹ́ ọlọ́gbọ́n ló ń dorí ẹja mú òmùgọ̀ ní mú nílùú ọ̀túnba Abíọ́lá. lápá ìbí o lẹ́sẹ̀ ìbíyàn fanda ìbí báyàn láyọjú lójú ọmọ àdàmọ̀ ooo wọ́n fi rò fọ́jẹ́ ọlọ́gbọ́n ló ń dorí ẹja mú òmùgọ̀ ní mú nírú ooo. Hmm. kò sí ní tó pàpà ń ló jẹ́ bí pátá dá ò lè tutù àlátẹ̀ láyàlá tó burú ni ẹ wo ẹ má jẹ́ ń parọ́ fún yín bí èèyàn bá lárú àláìlẹ́ẹ̀kan ah! àti soríire rẹ̀ ó dọwọ́ ọlọ́run ó dọwọ́ elédùnmọ́rẹ́ ọba tó ṣẹ̀dá gbogbo wa ah, nǹkan burúkú ni kéèyàn máa ṣàpín lójú oorun ah! ìfàsẹ́yìn tó tó láyé yìí ò sí kò tún wá ṣàgbín nìkan bí ṣe ń ṣàgbín ní sata ẹ wo nǹkan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ o. béèyàn bá lárú àláì àti soríire rẹ̀ ó dọ́wọ́ Elédùmarè ah nǹkan tó le ní o tí ó bá tiẹ̀ wá padà lówó iṣẹ́ téèyàn ó sì kì í ṣiṣẹ́ kékeré iṣẹ́ téèyàn ó ṣe téèyàn ó gidi ni torí ẹ mọ̀ ń parọ́ fún yín nǹkan ti dàrú nǹkan ti bàjẹ́ jìnnà. ń gan ló gbé mi pé ká dọ́dọ̀ yín torí èmi náà ti délé ayé sí o péjọ kan tó kàdọ́dọ̀ yìí ẹ wá gbọ́ bàbá kí la ti ṣe báwo lẹ ṣe fi mí ṣe gbígbà bọ́mọ ìṣe máa jẹ èèyàn lé ayé ẹ dákun. àlá tí ò dá ni n tó burú jáì ni ẹ wo ẹ fọkàn yín balẹ̀ ìdá ti jáde lákọ̀ọ́ ìdá kọ̀ ló mọ̀ wà kó mọ̀ lórí torí ẹ̀ mọ̀ ìdá mi. ẹ wò mí kẹ́ ẹ tún mi wò èmi ni wọ́n ń pè lágbélé dáfá agbẹ́ ìkùlé mọ iye odò tó wù èèyàn ò ní sunkún ọ̀dọ̀ mi kó má rẹ̀ ní jáde níwọ̀n àbàgbà tẹ́ ti gbésòrò yín wá ẹ fọkànbalẹ̀ gbogbo dídẹ̀kùn èmi mo wí bẹ́ẹ̀ fún yín ẹ wá gbọ́ o ewúrẹ́ tó bá dáfá nù ẹ̀jẹ̀ rẹ̀ gan-an láàfikún ó túmọ̀ sí wípé ìgbín tẹ̀ ń sà lójú òun gangan láfi ṣe ọ̀nà tó fi lówó tó fi dọlọ́rọ̀ tó fi tẹ̀yìn àgbéga láyé rẹ̀ èmi mo wí ẹ ṣe o bá a ṣe ṣe ni. ẹ ò ti dá ẹ ṣe o. ṣé kò jù bẹ́ẹ̀ ojú bẹ́ẹ̀. akọ ọkọ ní ìtumọ̀ ìjọ. kíákíá. sọ́ni bọ̀ tún bí báyìí sọ́ni bọ̀ tún bí báyìí náà block industry yìí ni mo wà báyìí big ben lọ́kùlọ́kù ní mo wà sí máa ń sọ̀rọ̀ báyìí kò sí ẹni bọ̀ tí bùnmi ṣẹlẹ̀ tí mo lè béèrè yín lọ́wọ́ ẹ̀ rárá ẹ ẹ pé mi náà ní programu ti tèmi kẹ́ tó sọ pé kí n máa bọ̀ wá bíbá yìí mo ní kẹ́jẹ́ kí n rán ọmọ wá kí n máa bọ̀ fúnra mi. Ah. kí lẹ wí. bàbá kò wá kò jẹ́ kó máa rí báyìí nà. ẹ jẹ́ ká máa bá òtítọ́ lẹ́nu ara wa ṣé understand kò níwà pàkẹ́ sọ̀rọ̀ fún ó ti yé mo ti wà níbí for the past thirty minutes mi ò rẹ́ ní bọ́ọ̀dì mi ò tẹ̀rí sígbìnà pé wọ́n ti ẹ̀ ń ṣe anything bíbá rárá lónìí yìí kò yẹ kó máa lọ bẹ́ẹ̀ náà àkọ́ yẹ kó máa lọ bẹ́ẹ̀ mi náà ní program ti tèmi tí mo fi sílẹ̀ tí mo fi wá sí bíbá yìí náà ẹ ẹ níbọ̀ tẹ́ bá máa rẹ́wọ̀ ẹ ẹ ẹ máa rẹ́ níbọ̀ dìbọ̀ ó máa bá mi lára Toyota Corolla blue color. mo wà lára ẹ̀ kò dábẹ́ ń ṣe fún mi yìí náà kò dábẹ́ ń ṣe fún mi yìí Baba, baba, baba. ẹ rán anybody wá bá mi ẹ rán anybody wá ẹ ti gbọ́ mo dúró dè yín o ọmọ ní pure water wá wá wá jọ wá sọ tútù. bẹ́ẹ̀ni sà. wàá gba yìí má bọ̀ má bọ̀ má bọ̀ nílẹ̀ ọkàn jàre náà sọ̀rọ̀ kéèyàn má bà bẹ́ẹ̀ irú wa bẹ́ẹ̀ yẹn wà pa fún mi nílẹ̀ ọkàn nílẹ̀ ọkàn náà. Ah. mẹ́n ẹ máa ń lo náà gan ládùúgbò yìí o. jẹ́dẹ̀ náà nàìjíríà máa dà ah. ara mi dẹ̀ wálẹ̀ díẹ̀ ara mi wálẹ̀ díẹ̀ èlé lónìí. five naira ní sọ jẹ́ ten naira. ten naira ten naira. one thousand lélẹ́yìí. ẹ nà ó wọ́n fẹ́ gbìyànjú ní pí ọ̀tún lè jẹ́ tẹ́lẹ̀ ó ní wọ́n ní one thousand bí n tó bá wà lọ́wọ́ mi ni máa fi rajà lọ́wọ́ ẹ owó ìlú òyìnbó mo fún ẹ ní ṣe bó nàìjíríà ni. ah ah dadi dadi ẹ burú gan ẹ tí ẹ rò pé tó bá jọmọ yín ló ń kiri pure water téèyàn kó wá gbé one thousand naira lọ lórí ten naira wọ́n máa ṣe kiri nínú òòrùn iṣẹ́ kan gidi ni. ó bàjẹ́ fọ́rọ̀ tó sọ yẹn ẹlẹ́dàá tèmi ò ní jẹ́ kọ́ ọmọ tèmi kiri pure water àwọn pẹ́rẹ́ǹtì ti tiẹ̀ ní kí wọ́n lọ tẹ̀ nínú kan wádìí ọ̀rọ̀ ẹ̀ ní tó kọlù wọn tí wọ́n fi ń kiri pure water by this time ọ̀gbẹ́ni fún mi change jàre bọ́sà àdúgbò kan lọ́wọ́ change lọ́wọ́ àwọn tó ń tajà. ọ̀gá ẹgbẹ́ mi ní ìyọ̀ní change mi ní change one thousand naira sọ pé kí n máa bọ́sà àdúgbò kí n máa wá change ṣe kiri nínú òòrùn yìí ah, ah, mi ò ní change. ṣé mi wàá ní kí n lọ ṣẹ́wó fún ẹ. mi ò mọ kí n bẹ gbé pure water ẹ. Ah, irú ọ̀rọ̀ wo nìyẹn irú nọ́sẹ̀sì wo nìyẹn kí n bẹ gbé pure water bíi ti báwo kí ló àbẹ̀wò àgbà irú ẹdun níbo ni Nàìjíríà ti wá kí ló dé tí ayé ìdoríkodò báyìí náà ẹrù tí ẹ bẹ́rẹ̀ tí mo bá rú mi sọ̀rọ̀ pé tó bá jẹ́ pé irú ọmọ ti tèmi ló ń ta pure water. ọmọ tèmi ò ní ta pure water lágbára Ọlọ́run. ẹ wo mi ò ní change o kí ni ṣé bí abúlé gbé pure water mi. ẹ ẹ pure water mi. ìtẹ̀ jálẹ̀ ńkọ́. ṣé mo ti já kan. owó méjèèjì ni màá gbé bá ń gbé mi ò ní ṣẹ́ńjì o. àánú ẹ ṣe mí ọmọ yóò tiẹ̀ mọ̀ pé kanra wà lára tèmi tẹ́lẹ̀ jẹ́ kí n kọ́kọ́ pe big ben náà ibi tóun bá wà kó tiẹ̀ wá bá mi káwọn. àṣírí máa fún mi kọ̀ nípa ẹ̀ ilé ayé ti dojúrú fáínálì ìwọ kékeré ìwọ já fóònù gbà ti tèmi lọ́dọ̀ sórí ẹ̀ dàrú ni ẹrù tí ẹ bá ẹ irú ẹ sí èmi ìwọ gba fóònù lọ́wọ́ mi. ẹ bá mi wá ten naira mi ò ní ṣe jẹ́ ìtàn sẹ́ni ẹ̀rọ. ṣé wọ́n ní ní òtówó ni àbí wọ̀nyẹn ni òtówó yàn. sórí tí n bá gbá etí ẹ wọ́n máa ti ẹsẹ̀ lébọ̀ kó tó gbọ́. kí ni kí lè jẹ́ àní ẹ bá ń gbé owó mi mi ò fẹ́ one thousand mi ò ní change ẹ fún mi ten mi kí n máa lọ. gbọ́dọ̀ àbáyé wọ́n máa tẹ̀sẹ̀ àbúrò máa dàrú ni ọmọ ẹ̀rí ọmọ kékeré ni ẹ máa nà ẹ̀mẹ́yẹ́yẹ́ sà ẹ̀jọ̀ ẹ má bínú ká tiẹ̀ ní mo fọmọ yìí ní one thousand naira ọmọ tó rí ẹ̀ bá pé tó dẹ̀ ní àgbàlagbà nílé ṣe ti understand so yẹ kó máa já fóònù gbà lọ́wọ́ orúmi àdékọ́. ẹ bẹ ṣe gba létí ẹ tó tó bá tó bá dàkú nǹkan. ẹ̀yin má jìrú ọmọ kékeré yìí ok mo ra pure water lọ́wọ́ ẹ. good pure water lẹ́ra lọ́wọ́ ẹ. bẹ́ẹ̀ ni sà o ní pé méjì ten naira mo rẹ̀ fún ẹ ní one thousand naira ṣebí nǹkan tí mo bá ní lọ́wọ́ ni máa fún ẹ ẹ bìlífù pé ọmọ ẹ bẹ̀rẹ̀ sí ní bú mi ní sá irú eléyìí irú

ẹ sà ó yẹ kéèyàn tọ́ ọmọ yẹn dáadáa o ọmọ yìí bàjẹ́ o mi ní parọ́ fún yóò bàjẹ́ o kí ló eléyìí máa gba fóònù lọ́wọ́ mi. ẹ ah. bá mi fún gbogbo wa rẹ <laughs> ẹ bá mi fún sà because inú ẹ̀ tiẹ̀ ń bí mi. mo fẹ́ bá yín sanwó kọ́mọ yín má bàa yí yín mọ́lẹ̀ ń bí báyìí ẹ tún kí n bá yín fún kí ẹ tún rán mi kí n bá yín fún bó ṣe kéré tó yẹn ó lè jẹ́ owó kékeré bẹ̀ tẹ́ ẹ ní lọ́wọ́ báyìí torí one thousand lẹ́ni ẹ gbà kẹsànwó ọmọ ọlọ́mọ. Ah, ọ̀dà gbàlọ́wọ́ mi jàre idiot pọ̀pọ̀ ẹ bọ̀. jẹ̀yìn bẹ́ẹ̀ ṣe rẹ́ mi jẹ́ yẹn ẹ máa kó ní tiyín lọ́nà bẹ́ẹ̀ mo sọ fún yín ẹ máa kó ní tiyín lọ́nà. ẹ ti tẹ́ ẹ tó bá yẹ pé ẹ tún fún lówó yẹn jẹjẹ ni ẹ ní tẹ. ẹ sá ẹ mọ tọmọ yìí. ọ̀gá ẹ ṣe irú wà tọmọ ṣe irú nǹkan báyìí kò yẹ kó máa lọ láti. Ah, níbo nílé ayé yìí lọ báyìí torí ọlẹ́wúrà dáadáa tí bẹ́ẹ̀ tó fojú mi rí báyìí torí ọlọ́ọ̀ kéèyàn ra búlọ́ọ̀kù lọ́wọ́ èèyàn kó tó wá di gòbe ẹjọ́ ẹ̀kọ́ náà èmi tó gbẹ́ngbẹ́ ni. kí lẹ fẹ́ ra ti. mo fẹ́ ra ńlá kan three count pẹ̀lú tí. jẹ́bi ìṣèjọba yín wá lẹ́lọ. ló wà lọ́wọ́ mi báyìí. three fifty. ẹ ṣe máa o ẹ ṣe gan ma. ẹ madam. sá. ẹ rà mà. ẹ rà sá. ẹ wọ ẹ fún mi ní pure water. tútù àbí gbígbóná sá. Ah, ah, tútù Omri sir. Yeah, they thank you. Uh, èló Five naira sir. Five naira, five naira. Eba. Ah, irọ́, àbí tí òyìn lẹ̀. Ẹ ṣe gan sir. Ẹ ṣe gan. Ẹ pẹ̀lẹ́ sir. Tinú ìkarahun ni ìgbín. Ìgbín ò lápá, ìgbín ò lẹ́sẹ̀, ìgbín yan fanda. Ìgbín bá yan láyọ̀ jù. Lágbára o, ó ní agbára o o serious o tí mo bá ló yé mi mò ń parọ́ fún ẹni ọ̀dọ̀tún. ṣe rí gbogbo nǹkan tẹ̀ ẹ̀ sọ látara tí n bá ló yé mi irọ́ pátápátá mo pa fún yín kí ni pàtó tí wọ́n sọ pé ẹ̀ ṣe gangan kó tó di pé wọ́n dá yín dúró lẹ́nu iṣẹ́ wọ́n dá yín dúró wọ́n tún gba mọ́tò lọ́wọ́ yín ah, kí ló dé ó máa ní nǹkan tẹ̀yìn náà ṣe kí ló ṣẹlẹ̀. ó máa ní nǹkan tó ṣẹlẹ̀ tó fi ní pé kí n má wà mọ́ dúnà ṣé nǹkan kan wà tèmi lè ṣe kí n má jẹ́ kí ìwọ mọ̀ pé nǹkan báyìí nǹkan báyìí ló ń ṣẹlẹ̀ gẹ́gẹ́ bí àbúrò tó jẹ́ sí i àbí èèyàn máa wá sọ pé orí òun ò pé ibi tó ti ń rí jíjẹ tó ń rí mímu táṣìírí ẹ̀ ń bò níbẹ̀ á wá lọ ṣìwàwò fúnra rẹ̀ kò pọ́síbù o ó tiẹ̀ wá mọ nǹkan tí mo tiẹ̀ wá ń rò báyìí nísìnyí pé ó tiẹ̀ ti wá dójú ẹ̀ àwọn ilé tí wọ́n ní pé kí n bá wọn kọ́ tí mo ti sanwó blọọkù mo ti sanwó sìmẹ́ǹtì ó bìlífù pé wọ́n náà fẹ́ gbowó padà wọ́n láwọn ti gẹ́ẹ̀tì ẹnjìníà mi. Ah, madam ó jẹ́ nǹkan tó ya èmi náà lẹ́nu àmọ́ mi ò fẹ́ kẹ́ ẹ ríro rárá rárá mo fẹ́ kẹ́ gbà wípé gbogbo nǹkan tó ṣẹlẹ̀ yìí ó yọ lọ́hùn ó yọ lọ́hùn ọba láìpẹ́ láì jìnnà ọlọ́run á dẹ̀ ṣe ètò dà ṣètìgbọ́ ẹ má ríro rárá a dúpẹ́ pé ìyàwó gidi lẹ́ni wọn ò lè sọ wípé bóyá kinní kan tó bá dẹ̀ pẹ́ tó bá yá náà ẹ máa ríṣẹ́ mi ẹ máa wà òkè. òun bí tọrọ yẹn ti surprise mi nísìnyí o ní ìyàwó gidi ni mo ní o mọ̀ wípé ìyàwó gidi ìyàwó gidi ọkọ náà lè ṣe nọ́mà ni tí obìnrin bá dáná fún ẹ lónìí hmm, tó tún dáná fún ẹ lọ́la pẹ̀lú owó ara títí ẹ̀ tó bá fi lè dá ní ọ̀túnla oúnjẹ ìbànújẹ́ lèèyàn fẹ́ jẹun ọ̀rọ̀ téèyàn gbọ́rí obìnrin máa gbé ó máa sọ jáde òótọ́ ni ṣùgbọ́n mo fẹ́ kẹ́yìn náà mọ̀ wípé nígbà tó wà lọ́wọ́ yín ìyàwó yín náà mọ̀ wípé ẹ̀ ń ṣe ẹ̀dẹ̀ ń filẹ̀ so àwọn náà wà ní rírí kébíyà kínní kan so ẹ wò ẹ mọ́kàn kó lórí yẹn nǹkan tí màá sọ fún yín ni pé ẹ fọkàn ara yín balẹ̀ mi ìfẹ́ kẹ́ ẹ ronú rárá. dọ̀tún nǹkan tí ń ṣe mí kò dìgbà. bá sọ fún mi pé mo ní problem kí nìkan tó mọ̀ pé mo ti ní problem. mo fẹ́ kẹ́ ẹ nígbàgbọ́ wípé ayé kankan ò ní ṣèyàn kò sí nǹkan tó máa ṣẹlẹ̀ láyé kó má ní mímọ́ Ọlọ́run bá mi ewé ò ní jábọ́ lára igi kọ́lọ́run bá máa mọ̀ sí. so nǹkan tó ṣẹlẹ̀ yìí nísìn àmúwọ́ Ọlọ́run ni. bẹ́ẹ̀ ni àmúwọ́ Ọlọ́run a lè sọ pé èèyàn ni èèyàn lè ṣe èèyàn kan Ọlọ́run ọba nìkan ló mọ wá òun ló mọ wá òun náà dẹ̀ ló mọ nǹkan tó lè ṣe nínú ayé wa ẹ gbà pàmùwọ́ Ọlọ́run ni ṣe ti gbọ́ ẹ má rí nǹkan kan rárá ìgbìyàn lápá ìgbìyàn lẹ́sẹ̀ ìgbìyàn fada. lábẹ́bí sọ pé ẹ̀sọ́ pé ẹ jẹun ló dènà. kí ni mo fẹ́ jẹun fún kí ló ń dùnnú mi ti fẹ́ jẹun ọkọ mi ó dùn mí nù ó múnú mi dùn nítòótọ́ ọmọ ìdùnnú ni ẹ̀. E àmókù àárín kan tó fi ń bà mí nínú jẹ́ kí ló ń fẹ́ tọ́lọ́hún ò ṣe fún ẹ kò sí ìkọ̀ tó náwó mú báyìí tọ́wọ́ ẹ ò tó ń epo ni àbá ìrówó rà ó fẹ́ kó bímọ fún mi kémi náà rí òun gbẹ́jọ́ kújọ́ mọ́ ọmọ mi àpọ́nlé ò sí fọ́nba tí ò lólórí ṣẹ́ni tí ò fẹ́ yàwó òun ló fẹ́ bímọ bẹ́ẹ̀ ni ò sí àpọ́nlé fún abiyamọ tó bímọ tọmọ òbí lójú ẹ̀mí ẹ̀ bímọ fún mi màá di amúfẹ́rí fúnnú mi. ẹ̀yin náà mọ̀ pé àti fẹ́yàwó kan ní problem kì í ṣe pé tí a bá bọ́ síta ń bẹ̀ yẹn àná irúbìnrin mi wọlé àmọ́ ẹ mọ̀ bá ṣe wà tẹ́lẹ̀ náà tọwọ́ ò tẹnu ó wá jẹ́ àsìkò gbẹ̀yìn kí wọ́n sọ pé kí obìnrin wọlé wá ṣàṣà obìnrin ló lè báyàn jíṣẹ́ jìyà wọn kó ṣá obìnrin ló lè fara mọ́ nǹkan tẹ́ ń fara mọ́ as ìyá mi ká má ti wà ní ìyàwó tá a fẹ́ láti ibì kan lóòótọ́ nǹkan ti yàtọ̀ ń sìn a lè fẹ́ yàwó wọlé ẹ̀ má mi èmi ò lè gbé obìnrin wọlé kórí mi fín mi ò lè gbóbìnrin wọlé kó má rí ìyá mi gẹ́gẹ́ bí ìyá ẹ̀ tàbí kó máa fojú burúkú wò ya mi èmi ò ní gbára mi ò lè gbé. ó ṣe èmi náà mọ̀ lóòótọ́ ipò nífẹ̀ẹ́ mi èmi náà dẹ̀ nífẹ̀ẹ́ àmọ́ yẹn wà ní kó máa fẹ́ ìyàwó àdúrà kan tá a máa máa gbà ní wípé ẹni bíi tiẹ̀ olùkọ́ lọ́hún yàn fún ẹ kò dìgbà tó yẹ pé mi ni mo bí wàá fọmọ mi wá láti tàbá a máa fún wa bíi pé ìyá kan bàbá kan ló bí ẹ ìyá kan ẹ pàápàá àsọdì ìyá tó bí tó yẹ pé tó bá ṣe rà báyìí a ṣe wò ó ọlọ́run á fún wa èmi náà dẹ̀ fìgbà kan dúàdúà wípé ìgbàkígbà tọmọ mi bá máa yan ẹni títí ẹ̀ tó máa gbọ́rọ̀ sí lẹ́nu tó máa máa ṣe bí ọmọ fún mi oníkọ́ lọ́hún kó jẹ́ pàdé ẹ̀ ìdẹ̀wọ̀n pé agbára ọlọ́run àdúrà náà àgbà. tó ti jẹ́ nǹkan tẹ́ fẹ́ nìyẹn máa ṣe fún yín máa múnú yín dùn. ṣé ọkọ mi. ṣé torí yẹn ṣe wá ẹ máa jẹun. lábẹ́bẹ́ lábẹ́bẹ́ màá ní kí lábẹ́bẹ́ ṣòwò ọ̀hún tẹ́ bá ti fẹ́ yẹn. lábẹ́bẹ́. lápá ìbíyàn ó lẹ́sẹ̀ ìbíyàn fanda ìgbín báyàn láyànjú lójú ọmọ àdàmọ̀ ooo wọ́n fi rò fọ́jẹ́ ọlọ́gbọ́n ló ń dorí ẹja mú òmùgọ̀ ní mú nírú ooo. ohun tí mo fẹ́ràn jù káyé má fi mú mi ooo. ohun tí kò wù mí ooo. bá lóun ògbéyàwó sílé tó rí lélẹ́yìí o níbo lọ lọ látàárọ̀. ó máa ń dẹ́rù báyà kí ló ṣẹlẹ̀. ìyá ṣáàkì ó ti ń ṣépè látàárọ̀ èpè gidi èpè rigirigiri tó ń fọwọ́ gbanú báyìí fi ṣépè fún yín ni. àkàjà àwa lóòótọ́ náà fún yín ní owó náà wọ́n dá owó náà sí i owó nẹ́bà tó sunwó. Hmm, oṣù tó kọjá ni ṣó dáwó náà sí yín lọ́wọ́ ẹ béèrè ìbéèrè òfò. wọ́n dáwó wọ́n dáwó nípa. èló ni. seven five. ẹ ẹ ń dà. ah ń dàbí ti gbóhùn síbi mo sọ fún ọ pé ẹ́ńjìnì yìí ń gbóná níjẹta mo ti lọ ríǹgì rẹ̀ mo dẹ̀ ra táyà ẹ̀yìn mo ti yá lọ kí ló dé. ayé bàjẹ́ àlàmú ayé bàjẹ́ ó ti ná ah, nípa ti ká wáyà lọ gbogbo jèrè ọ̀nà gẹ̀yìn wọ́n ti ká gbogbo wáyà lé wa lọ. wọ́n ti ká wáyà wa lọ. Mm-hmm ṣé o máa dá tí mo sọ̀tà. wọ́n ti já gbogbo wáyà náà. mo rò pé ó rẹ̀yìn lẹ́sìn òṣì. àṣírí tú leléyìí o. wọ́n ní tá fẹ́ reconnect a máa san five thousand reconnection fee àdèmá tó náà ta sílẹ̀ àjẹbẹ̀ ìwọ̀n oṣù mẹ́fà nígboro náà yàṣá kì í fọwọ́ gba ìkùn ọmọ tí ó ti bì tó ní ẹlẹ́dàá ọmọ wọn dá fún ẹ èpè gidigidi ló ń o wọ́n ní táwọn mọ àwọn fi táyà sí ẹ lọ́rùn àmọ́ sún ẹ̀mí o. kí wàá ní ìwọ sọ fún yàṣá kí n bá tó ń ṣe pé. kí ni mo sọ kí n lọ forí bẹ́ẹ̀ ni èló ló ti pa padà báyìí. àkáǹtì àkáǹtì ti wá dàrú báyìí o torí kódà gbogbo àwọn èrò tí wọ́n ń ná nínàkúnà. àlàmú. ìgbékúgbé gan lèmi gan ń gbé wọn. kí ló ń ka ìwo rẹ bí fún ejò yìí kí ló ń ka tó ń fọwọ́ bùtọ̀ wèrè. àmọ́ ọmọ ìta máa ṣe wọ́n gba two hundred yìí fi sára náà ní papa ti dé ìwọ̀rùn máa lápò ó ṣe díẹ̀ mbẹ́ ogun gígboro. kí ni ah, kí sówó. kí ló fi two hundred bíráìbù nípa owó tí máa fi gọ̀kadà débẹ̀ gan kọ́. Ah, ṣe é ti ráyè o ẹ wo obìnrin o ṣé bí wọn lọ sọ̀rọ̀ níṣẹ́ gbogbo àwọn ará mi lé pátá ni wọ́n ń gbé mi ń ṣépè èpè tán bá sì dájọ́ fún yàn ní ilé kọjú sí mi kọjú sí ọ ẹni tí ó wé múra o. bákájà ẹ wo kírìmù tí mo sọ fún mi. ṣé ọ̀rọ̀ kírìmù lọ́wọ́ yẹ kí wọ́n tó máa bá mi sọ torí ọlọ́run sórí òróró tó fi dín ẹja kù ń jẹta ògèrè orí rẹ̀ lọ́ọ̀rẹ́ yọ epo nìkan kọ́ ló lógèrè o òróró náà lógèrè tó bá mọ̀ lọ yọ kó wàá máa fi para ọ wàá lọ káfúrà ọ lọ díẹ̀ mọ́ tó bá ti lọ díẹ̀ mọ́ yọ ọ máa rùn bí pẹ̀fíìmù ni tó bá ti ń lò ọ wàá máa dán gbinrin. olórí burúkú ni àlàmù àṣìfẹ́ gbà ọkọ àṣìfẹ́ ọkọ ni kémi lọ ré epo tí mo fi dín ẹja kù kí n fi má para kó o ní ṣan tó dàjẹ́ mo ṣì ẹ fẹ́ lọ́kọ ni ẹni tó bá rí irú ẹ̀ á sì mọ̀ pa àṣìfẹ́ ọkọ ni kémi lọ fi two hundred naira kò ní dáa tó bá jẹ́ ìwà lọ bíráìbì náà tí gbogbo ilé bá gbé tán bá gbé ẹṣẹ pé tán máa kẹrù lọ lé mọ́mù mi. o tún wáá jowó lẹ ibi wọn lọ sọ pé àwọn ará ilé tí àkẹ́fọ̀rọ̀ pamọ́ mo á gbọ́ kí ni ẹ sọ pé ó ṣẹlẹ̀ láàrin ẹ̀yin méjèèjì. adáfúnni olúwa mi olúwa mi gbòmẹ kó lè ṣe rí lóòótọ́ lẹ́yìn fún ayé fún ayé lẹ máa ń sọ ní compounders wáyé pé ká jẹ́ kí ìfẹ́ kó ṣe kí ni ká wà unity ṣe rí lábẹ́ bẹ́tẹ̀ ń wò yìí. ọmọ ọ ní sọ̀rọ̀ màá gbọ́ nǹkan tó bá sọ bẹ́ẹ̀ tí wàá sọ ó máa yé mi dáadáa máa dàpọ̀ tó mọ̀ pé kò easy láti gbéde ẹ̀. gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni fún ayé fún ayé ṣe máa sọ fún wa wípé is a disease which no doctor can cure except himself lámbébé tẹ̀ kò kàn ti búùkù rárá common instruction kò gbọ́nu lè nígbà tí lámbébé fún ẹ fún ara ẹ tí bá ń kù fún lílu lé tí ń ṣe ń domi pẹpẹ soup tó ń ṣe gbogbo nǹkan ló bá gbé fún mi bẹ̀ mọ́ àà ah, ògbólé ó máa ń ṣojú mi tẹ̀mí fámi fámi tó bá ń kò gbìn tó ń kó wọlé tìrìtì lágbìyànjú ká mú ìgbìyànjú kan ṣòyí kó bá mi yí láta kémi fámi fámi kí tẹ̀fí ṣóúnjẹ lábáni rárá o ni mo wá ṣèlérí fámi fámi pé mi ò lè jẹun láńbébé mọ́ tí má tẹ̀ tí wọ́n ń kọrin fún pé tọ́yà òórì ní mi lọ́ṣẹ́ máa ń kì mí má gbé ìjẹyè kára ṣùgbọ́n tí mo máa fẹ́ jẹ̀gbìn kí ṣe bí ìgbín bí ń tín wọ́n jẹ̀gbìn olíru mo fẹ́ ran ìlàkọ̀ ọ̀gàn han kò ní gbọ́n. ẹ eh, ẹ lambebe mo fẹ́ kó o sọ tiẹ̀ kó clear. torí ọ̀rọ̀ ni mo ní kó sọ wà ló ń kọ lambebe jọ torí ọlọ́run eh, alákì ń eh, ṣe sírì tó skipu. tèmi máa lọ gẹ́rẹ́gẹ́ ni o bá máa lọ smoothly ṣó dáa odidi ọmọ ẹrú nù léyìí gẹtìmánú kó níbi tẹ́ ẹ bá tẹ̀ òun fẹ́ máa tẹ́ bẹ́ẹ̀ òun tẹ́ bá ń jẹ òun fẹ́ máa jẹ òun tẹ́ bá ṣe kó máa ṣe ó ní oúnjẹ tẹ́yìn ń jẹ òun fẹ́ máa jẹ ẹ́ ọ́n ń ṣerú ẹ̀ ńlẹ́ Yorùbá ó ní òun fẹ́ máa jẹ gbìn bá a ṣe ń kóbi wọlé ìbí kò ń kọ́ òun àmì kẹ́rin máa jẹ̀lé ọ̀gá ló lẹ́tọ̀ọ́ láti jẹ gbìn ẹ kan gbogbo àwa yìí ọ̀gá ló ní ìgbìn àwa ọmọọṣẹ́ kò lè jẹ gbìn wá torí rẹ̀ ẹ jẹun mo wá lọ gbé oúnjẹ fún pé kẹ́rin máa jẹ̀lé oúnjẹ rẹ o oríṣẹ́ gbìn bẹ̀ mú kò sì gbìn bẹ̀ ibi tí mo bù sí ibẹ̀ mo bá ẹ fọwọ́ kàn náà ó ti jẹun ó dà ó ti yọjú nìyẹn o tó fàjà nìyẹn o. I will dress my case. ló fẹ́ máa jẹ mi. báwa. n gbọ́. ha irọ́ lèmi pamọ́ mi. irọ́ ló gbogbo ìyá wa. oníkan sáfẹ́ nígbìn. ó sọ bẹ́ẹ̀. ìgbín. ilẹ̀gbẹ́ mèrè mi. ìwọ oníkan sáfẹ́ nígbìn nínú ilé yìí. kí ló ní mo jọ bẹ́ẹ̀. Ah, ah. èmi nìkan ni mo ní ẹ̀tọ́ láti jẹ̀gbínú lé alright alright ẹ̀ tí o bá ní dọ́là èmi ló máa kú o ok gbé bá tẹ̀lé mi. gbé bá tẹ̀lé mi. go go go go go sinna go. goodbye sir. you are welcome sir. <laughs> olóṣèlú ọgbà ẹ̀ṣẹ̀ promo yà fún mi kọ́ ẹ̀ wà lé orúkọ wọn ó pọ̀ sí ọ̀sẹ̀. bámi tán mọ́lẹ̀ sí iyegbin ohun jíjẹ. owó pe ọlọ́kadà ò pé méjì kò sí wàhálà ìwà láti gan pọ̀ ẹni mi lára lórí ọ̀kadà. ó tì mí ní pariwo máyẹ́kẹ́ lọ́la mímọ́lẹ̀kẹ́ fún mi lápá. ẹni mi lára ẹni níyàn lára ẹ ní fura ni ẹ níyàn la ah, ah. àǹtí ìkànnì ni o ṣé bí mo ti bèrè lọ́yìn kí n tó gbé yín pé two hundred naira ni màá gbà lówó ọ̀kadà ẹ̀dà ní ṣéǹjì ń bẹ one thousand lélẹ́yìí owó yìí dàgbà owó tẹ fún mi dàgbà. ìgbà tí mo wá wọnú pọ́ọ̀sì mi tí mi wàá rí two hundred nìkan ṣe bí nǹkan ti bá ní ni màá fún yín. àǹtí oní búrẹ́dì ẹ̀dá kan one thousand naira ṣéǹjì kò sí. Ah, wọ́n ní kò sí ẹ farabalẹ̀ ẹ ní kẹ́tì ẹ farabalẹ̀ ẹ ní sùúrù ṣe bẹ́ẹ̀ ní change ni hmm. ẹ ní sùúrù mò ń bọ̀. ẹ dákun ẹ mọ̀ pọ̀ o ah, ah, ah, àǹtí ẹ dákun ṣe ẹbí ṣe ẹbí bá ọ̀jáde sẹ́yìn lọ́hùn àǹtí ṣe kò jáde sẹ́yìn lọ́hùn. wọ́n ti ṣerú ẹ̀ fún mi yànnà pàjáde ni ṣàtìgbọ́ olóògùn kú ọmọ kàdúgbò òun ẹ dákun ẹ mọ̀ pẹ́ o ó ní wọ́n ti ṣerú ẹ̀rí fún yàn ní àwọn àdúgbò òbí kan ní ìyànà pàjáde olóbukú ni wọ́n wọ́n ń ja yàrá yìí ó lè ń bẹ̀ àwọn olórí bukú ọmọ kún ìyànà àbájá. àǹtí nígbà tó wà rẹ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ṣe n kò dákìyàn mọ forí burúkú ṣẹwọ́ láàárọ̀ sátidé àbí kí ni gbogbo ilé e báyìí nísìn ẹ dákun mọ̀ ń dúró dè yín o mọ̀ ń àǹtí àǹtí o àǹtí ajé leléyìí ìrúgúlù sọ ala ajé wà bíbá yìí kọ́kọ́ wà lẹ́nu ọ̀gbẹ́ni jẹ́ ká mú tajé wò eléyìí náà máa ṣe díẹ̀ lẹ́yìn ọ̀gbẹ́ni oya move move move ló ń ṣe ló ń ṣe bí ìlú mẹ́rin sí i. gbà ìsọlímẹ́ǹtì ni mo gbà ẹ mọ̀ pé mi ò fi dáradára gbádùn ẹ ti gbọ́ ẹ bá jáde síta yálà jẹ tí àwọn gbanugẹ́tì jáde níbi ìbàyẹ̀ lónìí màá mọ̀ wò ó ẹ rí i pé wèrè ó ṣe wèrè ládùúgbò yìí ẹ ti gbọ́ ẹ jẹ́ kí n débi ọ̀kadà. ẹni sùúrù èyí wọ́n gbé ọ̀kadà wọlé ọ̀kadà wọlé mo páàkì wọ́n fún mi one thousand. <laughs> oríṣiríṣi kan mọ̀ sí ẹ ṣàánú mi o ẹ ṣàánú mi o ẹ lọ́kùn àǹtí mi ìrọ́kọ̀dà mọ́ o wọ́n ti gbé. kó mo gbé èèyàn débi nísìnyí wọn ọ̀rọ̀ kádà mo wá ti jọ́ kádà mi lọ ah! yẹ ẹ ṣàánú mi ah, ah. orí burúkú lẹ́lẹ́yìn orí burúkú ìsọ́nímẹ́ǹtì ni mo gbà ìsọ́nímẹ́ǹtì ni mo gbà ìsọ́nímẹ́ǹtì ni ìsọ́nímẹ́ǹtì. orí mi gbà mí o bá mi tọ́ mọ́lẹ̀ sí o bàbá. yàgàríjà mo sùn mo sùn mo sùn yàgàríjà yàgàríjà àyà jẹ mí. yàrá ni jẹjẹ pariwo ah, jẹ pariwo lórí gbogbo àwọn aráàlú náà máa padà dáwọ́jọ fún mi dábàá fi sọ gbèsè wọ́n ti jọ́ kàdá lọ wọ́n ti jọ́ <laughs> kàdá lọ wọ́n ti jọ́ kàdá lọ wọ́n ti jọ́. mo ṣe kí ni. ẹyin mi aláwọ̀ ah kí ni mo fẹ́ ló kọ́ láyé mi bá kí ni mo rìnrìn ìyá débi fún báyìí. yàrá fún mi lómi. kò ní dáa fún ẹ. ó ah, kàdà tí mo dúró fún. dágùn jẹ́ mú mi jẹ́ máa mú gbẹ̀yìn èmi náà bọ̀ pé mo ti kú. èrò màá mi ló máa lọ gbé báyìí èrò màá mi ló máa lọ gbé àlàmú. mo ti kú ìyá kadija pé mo ti wọlé dé o ìsọ̀lẹ́mẹ̀tì ti ra o mo ti ṣèrò gbé mo ti ṣèrò gbé o yé yé yé. mo ti jẹ gbèsè mo ti jẹ gbèsè ìsọ̀lẹ́mẹ̀tì ìzọ́límẹ́ǹtì ọ̀kadà lọ́kadà mo ti ṣèrò gbé ó jákàdéjà ẹ̀ mi lómi ẹ ti mi lómi gbogbo àyà ló ń ta mí àyà ń ta mí mo rí mọ dáadáa mọ́. ẹni tó ní kó ṣèkà tó ṣèkà ìkà ń bẹ nínú ẹ̀ ní ìgbín ohun jíjẹ. How are you? Good afternoon. Yes, sir. Uh, bá mi fill it up. Ẹ bá mi ṣí tanki sir. Eh epo wà ńbẹ̀ náà bẹ̀ kan fill it up there. Oh that's yes. Eh Daddy, ẹ meet us. Okay, okay. No, you don't look like somebody to máa parana. I know you won't lie to me epo pọ̀ ń bẹ́ẹ̀ ò yeah sure i told you na. ó ti kún. four thousand two. four thousand two. okay. Ah, sir. ó lé six thousand sir four two ni. Keep the change, come on. And then, this is my car. You can give me a call. Hmm? You and I have one or two things to say to each other, okay? Action, sir. Action. ṣeun. Ẹ ṣeun. lẹ́dí ẹ̀sìn gbòdìdí ẹni lọ́wọ́ ẹni ooo. Àrá máa kà bàbá. Ìgbín ohun jíjẹ. Sit down. Sit down. Inú mi dùn pé mo pè ẹ́, o dẹ̀ pọ́n mi lé, o Thank you very much. Thank you so so very much. Ṣé o ṣàbínú pé mo jàmú ẹ, mo ṣe jẹ́ kó máa wá mi báyìí ká tó sọ̀rọ̀ that. That's good. Ẹ ká má bòpò lọlé olóró mi mọ̀ bóyá o ti da ọ̀rọ̀ mi yẹn rò tá gbogbo ọ̀rọ̀ tí mò ń bẹ sọ lórí fóònù kankan yẹn mi ò ti bá mi dàrò báwo ló ṣe rò sí ṣó ti ó ti bá mi rò dáadáa. mo ti fún bísí mi lọ fún èmi mi ò rí nǹkan tẹ ìlú náà sá má tẹ bá lè fẹ́ fẹ́ mi lójú ìlú ìgbò lè fẹ́ fi ìyàwó àtàwọn ọmọ sí. òótọ́ tó wà ń bẹ̀ ni pé kò sí ìyàwó kankan kò dẹ̀ sí ọmọ kankan nínú ilé yìí tó o máa yẹ lẹ́nu pé àgbàlagbà báyìí wọ́n ṣe ní ìyàwó wọ́n ṣe ní ti bímọ but then bó ṣe rí nìyẹn. ẹ ẹ jù má bínú àbí nítorí nǹkan tẹ fi lọ nílẹ̀ ṣe sọ nǹkan bẹ́ẹ̀ pé ẹ tí mi yà ọ kó má jẹ́ kí bóyá ẹ mọ̀ pé báwọn olówó bíi ti ń báyìí ìyàwó wọn àtàwọn ọmọ sábà gbé ní sàkánì wọn wọn máa sábà wà lójú ẹ̀yìn wọn àti bẹ́ẹ̀ ló ń gbélé wá wá wá ẹ̀gbọ́n sọ́ọ̀kì torí pé ẹ̀rí fẹ́ mi. bó ṣe yẹ kó ronú náà ló ṣe ronú yẹn nǹkan tó kàn wá pẹ̀lú mi ni pé mo ṣe wáyé mi ò mọ̀rọ̀ pa torí máa ń bira mi pé tí n bá parọ́ fún ẹ tó bá mọ̀ ṣo fẹ́ nà mí ni no so mi ò need láti parọ́ fún ẹ kò sí ìyàwó kankan níbí kankan kò dẹ̀ sí ọmọ kankan níbí kankan ìyẹn ló ṣe wù mí ní kì í ṣe pé mi ò róbìnrin rí obìnrin pọ̀ but ìwọ́n ló wù mí ká jẹ́ alábàárìn ká dẹ̀ face future ìwọ́n ló wù mí láti fẹ́ sílẹ̀ inú mi á dẹ̀ dùn tó bá lè gbà yes mo ti rí level mo rí age ẹ̀ mo rí gbogbo ẹ̀ tó sọ pé ìwọ ni mo fẹ́ fi ìfolówà ìwọ ló wù mí. kádìlẹ̀ ah, ayé kákọ́ ló wà. ó ṣe kókó ó ṣe pàtàkì owó. àṣé ni ọ̀rọ̀ àwọn àgbàlagbà tán ní ẹ̀dá kan kì í wà láyé kí títí ẹ̀ wọ́n bá a tèmi wá bá mi láìròtẹ́lẹ̀ báyìí torí pé wọ́n jí ọ̀kadà lọ báyìí nísìn ìyá Kádíjà ò tiẹ̀ wáá wo ìfẹ́ tó ní sí ọmọ ẹyọ kan tó bí fún mi òun náà kẹrù mọ́lẹ̀ ó fi mí lé o lọ ìyànà méjì wá ń jẹ mí báyìí ẹsẹ̀ wá ni mo ṣe fún ọlọ́run wa tídàjọ́ ìfìrí báyìí fún mi. obìnrin obìnrin. bọ̀dá mi ẹ má ronú mọ́ àròkàn ló ń fẹ́kún àsùn ìdáwà mo fẹ́ kẹ́ ẹ mọ́kàn kó lórí ọ̀rọ̀ yìí ẹ má ronú mọ́ bọ̀dá mi ẹ má fi ronú síra yín léṣe. ṣé ìwọ mọ̀ wípé àdánwò ti di méjì lọ́rùn ṣé ronú tọ̀kádà tí wọ́n jí lọ ní kí n máa rò àbírònú ti ìyá Kádíjà tó fi mí lẹ̀ láyọ̀. èmi ní ìgbàgbọ́ pé ìyá Kádíjà sì ń padà bọ̀ nulẹ̀ yín. ìyá Kádíjà ń padà bọ̀ sínú ilé yìí. bẹ́ẹ̀ ni. ìyá Kádíjà ń padà bọ̀ tówó bá dé. sẹ́yìn ò ní gbàgbọ́ pé ó máa dé ni àwọn owó rẹ̀ lára yín tó bá dé ìyá Kádíjà ń bọ̀ àwọn owó rẹ̀ lára yín yóò máa dà ẹ mọ́kàn kúrò ń bẹ ó máa dà ẹ kọ ẹ̀ déètì ní ilẹ̀ ẹlẹ́mi sọ bẹ́ẹ̀ fún yín kó máa dà. dọ̀tun ní ìyá Kádíjà ń padà bọ̀ tówó bá dé. bẹ́ẹ̀ ni mi nígbàgbọ́ pé ìyá Kádíjà ṣì ń padà bọ̀ ẹ̀yin máa ń lówó bọ́dà mẹ́ẹ̀ẹ́dọ́nà ṣé ẹ̀ nígbàgbọ́ pé àmì owó rẹ̀ lára yín ni ẹ̀yin láwọ̀ owó tí ò bá wá aṣọ́wó lọ́wọ́ mi bí o ṣe sí i ìyá Kadija ti lọ. ẹ̀yin fọkàn balẹ̀ ẹ wá lọ jẹun bódà mi wá lọ jẹun ẹ má fi ó yá ẹ máa bọ̀ ẹ ń padà bọ̀ tó bá dé ẹ máa bọ̀ ẹ máa bọ̀ àní máa bọ̀. ohun jí àkójọpọ̀ um, àwọn he has that problem etí ò dẹ̀ dùn láńbẹ́bẹ́. Ah, tó can you imagine ìyá òun mo kúrò nílé tó ní mo kú àti. bí ọba jáde kúrò lé ìṣẹ́jú kan báyìí ẹ̀ka àti náà la máa fi wọn ẹ̀ka àti ìpẹ́ lọ́ọ̀rì ẹ̀ bọ̀ rí bó ṣe máa ń bó ṣe máa ń ṣe àwàdà tí ẹni ọ ṣé o mọ̀ pé mo bá yín sọ pé a máa lálejò. ẹ bá. kò rántí. bá a wà. good àlejò tí mo sọ pé a máa ní nìyí. ah ẹ lẹ o ẹ lẹ ìyá wa o. <laughs> fìyìn folúwa ní orúkọ ẹ ibi náà máa bá wa gbé torí pé òun ìyàwó mi. ah ah àyà mi balẹ̀ wàá gbé owó àtọmọ ọkọ mi ti wà lókè tẹ́lẹ̀tẹ́lẹ̀ <laughs> ẹ sì ẹ káàbọ̀ ma I wish you best I wish you lucky you are a lucky woman thank you. <laughs> ok torí Ọlọ́run gbogbo ọ̀wọ̀ tẹ máa ń fún mi respect ẹ máa fún mi ní láti fún òun náà gbogbo bí n bá ṣe rí níwájú yín ni kò náà ṣe rí níwájú yín. Eh, anyway àwọn ò ní problem náà because àwọn àdó máa ń ṣeré wọn máa ń joke and eléyìí tí ẹ funny gan wàá kàn rí pé always all the time wàá kàn máa rẹ́rìn tí ẹ ní ṣèlúbọ́ ó wá wọn tó kàn sí béèrè nǹkan tó máa jẹ kó lọ pípẹ́ ẹ. ẹ eh, mọ́mí bí ọ̀gá ṣe rí lẹ́sìn ẹ ti di kápítẹ́nì báwa kápítẹ́nì méjì rèé ẹ eh, ọ̀gá lákọ̀ọ́kọ́ ẹ̀yin ní kejì ẹ ti di kápítẹ́nì I wish you wake up <laughs> to our palace. Sir, eh, madam, fún àkọ́kọ́ tẹ́ ọkọ̀ wọnú ilé ilé aláyọ̀ tó ní ìdìbàjẹ́ kẹta ọkọ̀ mọ̀ pé ẹ wọnú ilé kan inú wa ń dùn <laughs> màá bá yín àárín ìjọ jẹ́tẹ̀ jẹ́rí bíi fast food kẹ wá jọ́ tó báyìí kára yín má ṣe gbìdìgbìdì kó má tọ̀ ọ̀gbọ̀n ráyìn báyìí. Eh, ṣé orí fast food tó ń sọ yẹn tó bá ṣe tó bá gbede ó máa di slow food mọ́ ẹ lọ́wọ́ ni ah. sọ nǹkan tí wọ́n bá fẹ́ jẹ. Okay. Well, um, anything tẹ́ bá ti nílé náà ti dá. Anything? Ọwọ́ nǹkan. Sir. Pia rice and plantain. Àwọn oúnjẹ tí mo mọ̀ tó láìkì nìyẹn. Rice and plantain. Kí àtàrẹ̀ báyìí kó nírúnú kó pọ̀ rẹpẹtẹ báyìí. Gbogbo ohun tó bá rí kó lọ sí wa. Aṣojú kẹjà wá ṣe báyìí kẹ máa ń gbọ́njà báyìí. Ọ̀sẹ̀ mo ti gẹ̀ ẹ́ ti. Kò máa já tó ẹ̀dá padà bẹ́ẹ̀ wá ṣọ̀wọ́ pẹ̀lú ẹ̀dùn ìkànnì. Ẹ̀sáǹpù nìyẹn o. Mo sọ fún ẹ pé <laughs> ọ̀rọ̀ pọ̀ ni.

lóòótọ́ mo láìkẹ́ wọn àmọ́ àwòrán tí mò ń wò yìí ó ń dùn mọ́ mi mi ìgbọ́n wọn wí o ọ̀tí àwọn àwòrán yẹn mo láìkẹ́. ẹ láìka àwọn olóyìnbó ni eh. mami channel àwọn òyìnbó tẹ́lẹ̀ láìkì ló rán mi létí mo ń wò pé bóyá ẹ̀yin àti ìyàwó mi kí n rán yín lọ sí US kí n mú yín lọ bẹ̀ kẹ́ lọ gbádùn kẹ́ ti ẹ̀rí ṣe àwọn òyìnbó náà ń ẹ lọ New York lọ́dọ̀ Fẹ́mi kẹ lọ Dallas lọ́dọ̀ àwọn èèyàn wa kẹkàn tí ẹ gbádùn lọkẹ tí ẹ wo báyìí bí life tí wọn náà ṣe rí lọ́hùn. <laughs> ìṣe ọkọ mi ọmọ akẹ́ àwọn atọ́jú ọ̀nà kò wá nígbà bí àìsàn tọ́jú ẹ̀ àfọlákẹ́ àfọwọ́kẹ́ ọkọ mi èmi mà ní tẹ́lọ́rùn <laughs> èmi ò ẹ ẹ ṣe fi mí lẹ̀ báyìí èmi láìkí ilé wa yìí ń tèmi o ìṣèpọ̀ ohun yẹn náà ò dáa o. kí ni wàá lamẹ́ríkà tí ó sì ilé wa yìí bá a bá tẹ̀ lọ́rùn tá a fara balẹ̀ a rí pé kí kò sí bàbàrà jura wọn lọ. ẹ kò sí bàbàrà pé kí ọkàn chíńjì náà ni pé kí ọkàn fi rí bomi bọ́n ṣe ń ṣe lẹ́ẹ̀bùn mi lọ́tọ́ kì í ṣe pé bóyá tó ń ṣe lọ́hùn ju tiwa lọ bẹ̀ kí ọkàn ni wọ́n ṣe ń ṣe tiwọn náà ni. ẹ̀yin lọ́mọ wo ń tọ́jú lọ́nkà máa sọ fún mi nílé. Grandma. ẹ máa di ẹ. ẹ káàtì. pẹ̀lẹ́ báwo ni. àrí pẹ ẹ jẹun ọmọ pẹ. àmì o. ẹ máṣe mà. mo ti sẹ́ẹ̀tì tébù kí wàá lọ jẹun. Ah, ah ok thank you o ṣe gan. ẹ kí ló ṣe síbẹ̀. mo kọ́ mu àwọn ẹran ọ̀gbẹ́ tó wà ní fìríjì mo yí lata àti kùndí tí n kò àtàmàdùn ah, ó àyàyà ah, bẹ́ẹ̀ bá jẹ́ àwa gbàtàkùn báyìí ẹran gbẹ̀rẹ̀ márùn jókè báyìí ló kọ́ta dání ìyàwó ẹ̀ tó ṣe báyìí ló kọ́ta sínú ìbàdàn ah, ṣẹ́mà ló máa jẹ́ bó o kẹ́ràn gbẹ̀jú bẹ́ẹ̀ lọ <laughs> ikú ló máa lọ <laughs> ó ní arrange. náà mo ti sọ fún ẹ náà pé nínú ilé yìí ìgbín ni kẹ́ máa ṣe fún mi ẹran gbé ò bá wà lé ẹja ò bá wà lé gbogbo ẹ má mi wà ń bí ìyàwó mi wà ń bẹ ìwọ wà ń bẹ gẹ̀ẹ́tì ẹ jẹun gbogbo yẹn ẹ̀yin ló wà fún bẹ́ẹ̀ gbogbo ìgbín tó wà nílé èmi ni mò ń jẹ èmi ni kẹ́ máa ṣe fún mo sọ fún ẹ náà. Ah, ẹ mọ̀ pé ẹran ọ̀gbẹ́jọ́ pọ̀ jù nínú fírísà ni wọ́n ní kí n bá yín àárẹ̀ jẹ àtàjẹ̀dùn bí ẹ bá jẹ́ ṣàmà hundred rẹ̀ máa fún mi hundred percent <laughs> máa gba degree today. adẹlẹ ní òní la kó dà. ṣé òun náà ló yọ àmẹ mo lè lè check ẹ ojú ah, ọmọ ta <laughs> ẹran ọ̀gbẹ́jọ́ ẹ ibi tí mo wà ibi tí mo wà ibi tí mo wà ẹ. mami ó mọ̀ ó mọ̀ ó mọ̀ pé kí ìgbín ni máa ń jẹ. ọmọ tí gbàdúrà bá fẹ́ lọ fẹ́ kú. ìjọba ti ṣe mọ̀ wá ìjọba ti ṣe mọ̀ wá. akẹ́ wa náà kí ni à ń wọrí yìí ó tọ́dún kelo tó ti wọnú ilé. mo ti pẹ́rù lé ìlú òótọ́. tó ti ń bá wọn ṣiṣẹ́. báwa. ó pẹ́pẹ́ yà torí ìgbẹ́ ò mọ̀ kò mọ̀gbọ́n dání kò wúlò ó gbẹ́nu bí òun báyọ̀ ṣiṣẹ́ láti gànjọ́ yìí ó mọ ohun tó fẹ́ àti nǹkan tí ó fẹ́. ó ní ìgbín lòun fẹ́ máa jẹ lójoojúmọ́ ìgbín lè dá lára kì í súnyàn kì í bọ̀rà kì í ta gbọ́gbọ́ bàbá yọwọ́ tó wọ́pọ̀ ìgbín lè ẹjọ́ máa jẹ bàtọ́ lòun dẹ̀ ti ṣe tówó yìí wá. láti inú ọkọ mi. gbọ́gbọ́gbọ́. wọ́n á gbọ́n bí ewé ìjọba yìí ṣé ẹni tí mo gbé mi tiẹ̀ ń lẹ̀ fún wọn lẹ́nu kiri ìgbà ìlú àkàbà wo ló tún wúre tiẹ̀ bíríìjì ni. ìfàsẹ́yìn ló wà. wáwù wáwù wá. orí mi gbà mí o bá mi tàn mọ́lẹ̀ o bàbá. ó dojú gbòòrò tàfin ó dìrì tìwìlì ìrìbàlẹ̀ àgbọ̀tún ìrìbàlẹ̀ àgbòsì. ẹdìyẹ ló fi ìyẹn tẹ̀sọ́ ẹyẹ lẹ́fẹ̀ẹ́gún sẹ́nu òòyà yà mí lójú kí ríran ra wo kí n mọ ohun ọ̀gbẹ̀rẹ̀ ọ̀hún. adébísẹ́mọ̀sẹ́ òun ni wọ́n ń pè lágbà ọ̀lẹ́ ibi táwọn ìlàdé yìí gbogbo tí mo ní kó ṣe tó sáda olójú pọ̀ náwó dáadáa ọ̀rọ̀ bẹ́ẹ̀ mo mọ̀ bẹ́ẹ̀. tó ẹlẹ́mọ̀nàká o àjànàmọ̀ká. ọ̀wàrà nkàkà ewé àgbọn ọ̀rọ̀ rí kàkà kóró kàkàkà ní lébi ọ̀run akíka àwọn ni wọ́n tẹ oníkà ìkánífà wọ́n tẹ ọlọ́kànmọ̀gún nífà wọ́n tẹ àrò aro àrò ìkákì jájá ọlọ́fin ìkákì jàgbò oníkànmọ̀gún kì í jó òun kámi lóbì òun kámi láwùsà ẹni bá ní ọmọ ká o ilẹ̀ ni mo tẹ̀ ikú ògbọ́dọ̀ palẹ̀ àjẹ́ ni owó tí mo fún ládàpọ̀ tí mo ní kọ́lọ̀ rẹ̀ ná sígboro ibikíbi tó wọ̀n bá balẹ̀ sí. ọ̀ya afẹ́fẹ́ o kò pè é ẹyin náà. sífù àwọn ilé àbáwọn kọ́ àwọn ilé. awo tẹjú mọ́ mi kí n tẹjú mọ́ wò wọ́n dáadáa sáwọn ni. ṣe tiẹ̀ rí léyìí mo mọ̀ dáadáa orí ìjà ni mo bá bó ṣe ríranjú náà rè nígbà yẹn. o rò bẹ́ẹ̀ a sì yàn mú. a sì yàn mú rè. ẹ pàjù yín láì mi ní kẹ́ máa wò èmi ní sẹ́dọ̀ wò. ẹ wo bí n bá ní kẹ́ ẹ gbẹ́sùn dúdú mo fẹ́ kẹ́ ẹ gbẹ́sùn dúdú bí n bá ní kẹ́ ẹ gbẹ́sùn funfun mo fẹ́ kẹ́ ẹ gbẹ́sùn funfun àmọ́ lọ́wọ́ yìí n ò gbá méjèèjì lọ́wọ́ yín ẹ̀sìn pupa mo fẹ́ gbà tẹ́yìn túmọ̀ sí pé ẹ̀jẹ̀ ayé gangan òun mo fẹ́ lò òun mo fẹ́ fi ṣètùtù fẹ́ tó dúwájú yìí bẹ́ẹ̀ ni ẹ wá gbọ́ o látọ̀ni lọ ògo tẹ́lẹ̀dùmọ́ kọfẹ́ méjèèjì kò tún jẹ́ tiyín mọ́ ọ̀làdàpọ̀ òun ni ó bẹ̀rẹ̀ sí ní lògo yín gbogbo orí tó yẹ kẹ́ ẹ ní gbogbo ipò tó yẹ kẹ́ ẹ wà ẹ tó débẹ̀ mọ́ látòní lọ ọ̀làdàpọ̀ wo ògo wọn ti di tiẹ̀ o èmi mọ̀ fífọ́ bẹ́ẹ̀ igbó ni mí ń wọ̀ lọ́rùn okùn sẹ́kẹ́sẹ́kẹ́ òye ṣe sísìn mi ìgúnwọ̀ mi ti kékeré yọké èmi agbólẹ́nu bí agogo òjò mi pálábà ó tòun tẹ̀wù lọ́rùn àròpalẹ̀ ní mi bí ẹ̀sọ́ ayaba èmi ọmọ oníyà mẹ́ta méjì àtọkànlélógún gbájà mi gbáǹgbó eyín ajá mi ò gbọ́dọ̀ yọ àgbò méjì gẹ̀ báyìí rọ́ọ̀rì ò gbọ́dọ̀ tú dànù ẹ wo ikú ni kì í sàrùn ṣé ẹ ti gbọ́ mi ẹ̀yìn òkú là fọ́gbà ẹ̀yìn karahun là hákòkò bí so bá balẹ̀ àpòrá oko gàlùgàlù tí ń bẹ lálẹ́ bí ọ̀yọ́ ọ̀yá kó wá gbé yín kó dá yín padà síbi tó ti gbé yín wá. ẹ lọ arọwọ palẹ ààrẹ yìí kọsùn lásùnkúsùn mo pè yín o arọwọ palẹ lórúkọ tá a pè fá arẹ́yìn kọ́sùn ní lórúkọ tá a pé ìwé èso ọ̀dàrà lásùn kùsùn lórúkọ tá a pé ìyá ní ọ̀sàrì mọ́fíà ẹ̀yin ló fìfọ́ àdàlú dòdò dókàlù àní màdí taná sọ̀gọ́ bá a bọ́rẹ̀ ní tó fàdí taná sọ̀gọ́ abẹ́rẹ́ bọ́rùn wọn lásọ òdìgí òdìgí àmìlú ilẹ̀ gẹ̀rẹ́gẹ̀rẹ́ bílẹ̀ bá mi ẹnìkan kì í bóde kó ló sojú òun ẹlẹ́ bá bìmọ́ lórí òun làlà ọlọ́dàpọ̀ kí ló ṣe ọ́ tó ń gbọ̀n. ìgbọ̀n kẹ̀ wọ́n ti lọ ni. mo rí tó ń ṣe báyìí ni. tẹ́lẹ̀ ni mi ìgbọ̀n mú ìgbà tó ń ti lọ. àyè táwa yẹn ò kí ó ṣe bí òkun ni o àbọ̀ ògbọ́n mi ẹni tí ó jẹ inú àpáta kò ní wọ inú àké ọ̀yá rẹ̀ rìn. gáì ó sì tó ṣe nǹkan ọ̀rọ̀ lù ìwọ̀n tún wọn sí ní nǹkan. ilé agbára la wà yìí bí n bá ní o ṣe nǹkan ó ṣe ní wọ́n tún wọn sí ní ọ̀yá ìta ẹ̀sọ́ ẹ̀sọ́. Ah ah kí ló dé kí ló ṣe fún ọ kòròfó lásán ni ọ ọ rí òkú ayé ni ọ ti ń rìn lórí èèpẹ̀ àwọn kẹ́ni má ní àwọn ìka èèyàn wọ́n ti gbògo rẹ lọ́wọ́ rẹ wọ́n ti lo kádàrá rẹ. ẹ dákun àwọn ta ni. àwọn ẹni ibi ni bẹ́ẹ̀ ni mo wí fún ọ. bàbá. Mm-hmm ara fu èmi gangan síra mi kò dìgbà tí wọ́n bá sọ fún mi èmi gan ti ń fura pé nǹkan kan ṣe mí bàbá ṣe rí ọwọ́ tó ti ń ka owó tó wá di ọwọ́ tó mú pépà dání èmi tí mò ń fún yàn lówó ẹgbà ẹsẹgbà ẹfi jẹ wá ń dáwó mọ́tò fún mi kí n tó jáde kúrò nílé mo ti ń lo mọ́tò bàbá mo ti wá gbajúmọ̀ ní bọ́sítọ̀ àwọn ọlọ́kadà bàbá ẹ dákun ẹ ṣàánú mi ẹ bá mi gba ògo mi padà ẹ dákun ẹ ràn mí lọ́wọ́. àdìtúlẹ̀ adìyọ̀ èèyàn méjì ní í lóyọ̀ bẹ́ẹ̀ nìkan bá di lọ́jà ẹnìkan amúdélé ẹnìkan tú ṣíṣe wà nínú ọlọ́run ọkàn ara rẹ̀ lọ. mọ́lẹ̀ sí iye gbin ohun jíjẹ. lámìrẹ so kí ni àwọn nǹkan tó kù tó ti ìdàrúkọ tó ti fẹ́ tán ni. tó kù tó kù ráìsì ráìsì kù wá báàgì ńlé èlùbọ́ ó kù garawa méjì. èlùbọ́ kù garawa méjì kí ló wá sọ fún mi fún ṣé yẹn ti tán ni. bí ká tọ̀ pé sí ni. mo ń gbọ́. ẹran ọ̀yà ó kù ayọ̀ mẹ́fà péré. Ah. báwo lẹ ṣe ṣe dádì náà ń jẹ ẹran ọ̀yà yẹn ṣẹ́yìn tún ṣe jẹ ni. mo ń ṣe náà ní ìkó. ẹ ń jẹ ẹran ọ̀yà ó rẹnu ẹ̀yà yàyàyà náà ẹ̀yàn ọ̀yà ẹran ọ̀yà ẹ̀yìn ń jẹ ọ̀yà a ó tiẹ̀ dábẹ́ ẹ kú torí ẹ̀ sanra náà oníjẹkújẹ òṣì orígbó erí mo ń gbọ́. tí n kò ìyẹn kú dọ́sìnì méjì. tí n kó kú dọ́sìnì méjì tó ẹ jẹ́ tí n kó yẹn ọ̀yà lẹ́jọ́ kò ti tẹ̀ ń jẹ́ ẹran gbẹ lódùn mọ́yìn lẹ́nu tẹ̀ ń jẹ́ bó e rí ó kúkú jẹ́ran ọ̀yà náà. ìgbìn èsì gbìn mọ́ wọn bá ikú ní olúwa mi jẹ àjẹkù wọn ló jẹ́ ṣèwà nù fíríjì. so kò sí àwọn ìgbín tí a máa ń dé sínú báfù máa ń ṣe àǹpa fún dáàdì yẹn kò sí mọ́. wọ́n ti gbéra èsì hàn kan bẹ̀ mọ́ wọ́n ti gbéra ti fly away. àmọ́ láti ra àgbín sílé nìyẹn mo bọ́ mo rò pé díẹ̀ kan kù fírísà ni. ẹ ikú gan pàápàá ó ti ń yọ ló ń dọgbẹrẹ tó ń jó dọgbẹrẹ wà fún fún ṣẹṣẹṣẹṣẹ báyìí náà. bẹ́ẹ̀ni sọhún jáde. báwo ni ìgbín ṣe máa yọnu freezer ṣọ́n pa náà freezer ni ṣe bá máa níná twenty four seven ni. Hmm. ó ti yé mi kò sí wàhálà ń bẹ o náà tẹ̀lé tọ́jú ẹ̀fọn dáàdì mọ̀ nǹkan tó ti pẹ́ dáàdì òde láìka oúnjẹ tó bá stay o so ẹ gbé kẹ lọ jẹ. ẹ ṣe e ṣe ìlú àbí. ìwọ ni kọ́kọ́ o kọ́kọ́ pé gate man náà kẹjọ jẹ́ ni ìwọ ni kọ́kọ́ o. èyí ṣe mi nìkan hmm. ó dá màá lò bá.

èmi òkú yóò dì ó àtẹ̀gbẹ́ rẹ kò jáde lóko tá a pè ẹ̀rù ìyá mi ò tọrọ mọ́ sí i. ìgúnnugú sáré kété tó wá fẹ́ bọ̀ sálú ayé àkàlàmàkò sáré kété tó fẹ́ràn ọ̀dì sálú ọ̀run. Babájídé ọmọ àtìyáwó láyé ọ̀pàké alàké alágogodẹ ẹ wá bá mi gbogbo rẹ̀ padà báyìí o torí pé kí ni àṣẹ ńlá ni náà fi mú kí àṣẹ tá a fọrùn dúró babájídé ẹyà ọwọ́ ẹlẹ́bọ̀lẹ́bọ̀ dà sí létùtù kalẹ̀ kó wúre sí gbogbo ògo rẹ̀ táyé ti gbà káwọn tó láyé wá gbà padà fún ọ. àṣẹ àṣẹ takẹsẹ níṣẹ́ láwùjọ òwú tìjíbèrè níṣẹ́ láwùjọ ọbọ. jẹ́jẹ́ o jẹ́jẹ́ o mo pákùn ọ bàrìsà mo pákùn ọ bàtálá ìbà ẹlẹ́bù ìbà ẹsẹ̀bù ìbà òòlùwò òòlùwò mo gbígbà àwọn apètùtù sọ̀rọ̀ àyàfi kí mo dàṣe o dàṣe o lè tutù mí kàṣà ìgbà babájídé ẹbọ rẹ ó fín ètùtù rẹ ó gbà mọ ṣàṣẹ ètùtù rẹ ó gbà gbogbo ògo rẹ kádàrá yẹ táyé ti lò àwọn tó láyé ọgbà padà fún ọ ọ ní má mú bọ ohun rere mọ ó yá ó dòbìrì padà ẹ kàn gbọ wọn bá yín o. So go me bye. Eh baba mo n ise yin se. Wo ojo ta ba bi wole o. Lale ya lale. O gbe ni o, o ji ni o. O gbodo gbiyanju ko je gbe meje lale. Gbe meje. Lale. ile ti shu. E ma gboro buruku le meje. Ile o si wo losu. Mo ni ko Onile ti su. Wo, o se dandan o. ó ṣe kókó kọ ọ̀jẹ̀gbín méje lálẹ́ yìí o bó o bá jẹ wàhálà ni o. àwọn adìbà lóbìnrin wà nǹkan bẹ o gbogbo ọ̀nà ọgbọ́dọ̀ jẹ̀gbín lálẹ́ yìí o bóyá ó di ni bóyá ó gbé ni gbogbo bó bá ṣe wulẹ̀ kó rí. ẹ ṣe ìgbín wà ń lé àwọn tí mi sọ ni pé ilẹ̀ iṣu bóyá kẹ́ ọ jẹ́ láàárọ̀ la. ẹ ẹ sọ kún ọbọ ọsẹ pé wọn kún ọbọ ọsẹ lálẹ́ ọjọ́ òtí lọ. padà kò burú ẹ máa make sure pé wọn ò bíbí àìmọ̀ jẹ́ ṣinṣinṣin. ẹ ẹ ọ̀kadì gbìyànjú kọjá lálẹ́ yìí o bọ́ọ̀ bá jẹ́ ó léwu o Ah, ah. à ń wíru ó wíru mo ní kó gbìyànjú kó jẹ̀gbìn méje lálẹ́ onílẹ̀ ti sùn ilé òsì wọ́n ló sùn. Ah. estate wa ò ní ṣì náà tó bá ti wọnú estate wa ẹ bèbèrè estate wa tó bá ti dé bi gate estate wa gbogbo tó bá ti wọlé báyìí kan turn left ilé wa ló wà the first house by the left ń bẹ̀ náà ní ilé wa wà. baby ṣé wà. àfihàn ìjọba bìrùn mo mọ̀ pé ilẹ̀ ti ṣe mọ̀ pé tí mi bá ti tètè sùn bẹ́ẹ̀ ebi máa ń pa mi. Oh, you want to snack on something? No, ìgbín ni mo fẹ́ kán bá mi dín, you know, at least tí n bá rí ibi méje kán bá mi dín dáadáa kí n kàn jẹ. Ah, ìgbín méje máa heavy fún yín lálẹ́ yìí. Ẹ jẹ́ kí n bá yín prepare cookies àti juice má fi bá mi ṣàwádà ìgbín pọ̀ nù léjù pé kàn sọ pé wọn rí méje tán máa dín fún mi lọ sọ fún wọn kán kó wọn bí tán ń dé wọn mọ́ kán bá mi. tó tọ́ ni mo sọ kó sígbín mọ́lẹ̀ rárá last tó kù nínú freezer ni mo ní káwọn láńbébé gbé síta kí wọ́n jẹ torí ó ti ń pẹ́ nù freezer mo dẹ̀ mọ̀ pé ẹ̀ láìkì oúnjẹ tó bá stale so mo ní kán jẹ wọ́n ti jẹ. is it true pé ìgbín tó wà ń lé oníkàwọn láńbébé and the rest of them bẹ́ẹ̀ni. ìyẹn náà dà bẹ́ẹ̀ bẹ́ẹ̀mi ṣe wàyè bó ti wù kílẹ̀ ṣú tó mo fẹ́ jẹ ìgbín méje bá mi dín mi ò fẹ́ mọ bí tẹ́tí fẹ́ rí yes it's important it's very very important. ah olóyè past eleven láwa. yes it's very important mo ní ìdẹ̀mú dẹ̀ fẹ́ jẹ́ lálẹ́ ìkẹrẹ̀ bá mi dín kí n jẹ nǹkan mi bó ṣe wù mí nìyẹn o okay that's what I want. kì í ṣe rẹ o. ó ti yé mi. Ah, fẹ́rí ìgbín báyìí lálẹ́ ẹ̀yìn tí ẹ̀rẹ́ ọkàn dèpòdépò méje ìgbín méje. lọ́sẹ̀rẹ̀ lọ́sẹ̀rẹ̀. àdàmú. kí ló ṣe tó ń gbọ́ bí ewé ojú mi báyìí ah èmi fẹ́ wẹ̀ kí n kí n sùn ni mo wọ́ ọmọ mi lọ́wọ́ tí mo fẹ́ fi wẹ̀ ni mo ti fẹ́ sùn nìyẹn. dáàdi làwọn fẹ́ jẹ́ gbìn wọn lọ wá gbìn wọn. ìgbín àbí ibi ọmọ. ibi ọmọ ibi ọmọ kọ́ ibi eku ni mo ní dáàdi làwọn fẹ́ jẹ́ gbìn oníbi ọmọ ṣùgbọ́n àdùn ṣá ṣé mo jọ ọ́ jọ pé mo ń bẹ ṣeré lójú ẹ̀ ni kí ló tó bá mi bẹ̀ wẹ̀kẹ̀ mi ì sí o mi ì sí good mood at all me off. wọ́n rán èmi náà nìyẹn mi náà láti rán ẹ̀ ìwọ ní iṣẹ́ mi ní kì í ṣe cook. ilé èsì gbìn ilé láti máa rí gbìn. ibi tó bá wọn ẹ̀kọ́ ti wà kí n tèmi àbẹ́ máa gbọ́wọ́ dè lẹ́nu ẹ̀. ọlọ́run ọ̀jẹ̀ tàbí lábà tí ọba yìí ẹ ẹ ó dáa àwa lọ ẹ fún mi lókè ń pe àwọn kùkùbà kó wá gbé mi lẹ́nu gate kó gbé mi lọ kó drop mi padà. ìyẹn dà ìyẹn dà jẹ́ sáré lọ mọ́ wo ó gbọ́dọ̀ rí lámbẹ́bí kò kò ṣe kò season ẹ̀ kò dín kò dùn dáadáa ó náà fẹ́ fi mú wáìn ní mi fẹ́ alámọ̀pọ̀lógún lọ́kọ̀ mi jù sánú mi lámbẹ́bí. bẹ́ẹ̀ bẹ́ẹ̀ iṣẹ́ ìgbọ̀nsẹ̀ lọ́rẹ́ ràn mí yìí o ní áfítà lẹ́mu kí n wá gbè káàkiri ibi tí mo ti máa rí gbè tí wọ́n lábàá tí ọ̀nì tó dá bí ìbàjẹ́ rí gbè. ìgbín tinú ìkarahun ni ìgbín ìgbín ò lápá ìgbín ò lẹ́sẹ̀ ìgbín yàn fanda. ẹ kálẹ̀ o ẹ kọ́ra gbé mi o ẹ mọ́ o àfẹ́lẹ́ o ṣáájẹ wálé ní ẹwẹ fún wa ní ìgbín méje kẹ bá kó sínú láńlọ́ọ̀nù kẹ wá gbowó. inú fólì bá mi. ìgbín báwo ti báwo àwọn òtàgbín bí o provisions lè mí tà o. ẹ wò ẹ má bínú ah. ṣe rí èdè ẹgbà lèmi sọ mi kì í ṣe ìṣàwòrú o kì í ṣe ìṣàwòrú létí omi ìyẹn nílé wa ìgbín ìgbín ńlá ìgbín oníhùn lèmi tóbi tí retí ẹkún mi dé wá ìdábẹ́rẹ́ ìṣègùn onírun igun igun oníkàrà ń wà lóṣù tọ́nà gbọ́rọ̀ ní èdè ẹ̀gbá tèmi kúra ṣé èdè tọ́nà tí tó dùn gbọ́ létí ẹ wo ń ẹ wo ẹ̀dá ta wóróbó bíi súwìtì bíi ṣingọ́ọ̀mù kí ìdè tẹ́ mú bísínẹ́sì gbìn mọ́. kí lẹ̀ sọ lẹ́nu yìí ṣé bíbá ìjọ ìṣẹ́léwé ọmọ ni tẹ̀ wá ìgbèkè àwọn ò ṣẹ́yìn ọ̀nà kan òwọ́jà ló jẹ́ kí babaláwo fáyẹ́fọ́ yẹn kí máa mú business center mọ́ iṣẹ́ mi ṣe ṣé tó bá pẹ́ fáyẹ́fọ́ yẹn bá múṣẹ́ ìgbín mọ́ ni ẹ eh, ìṣòro ti gbìn ìgbín fi ń yá ìgbín ti dówó kódà àwọn dókítà wọ́n ti recommended ìgbín fún àtọmọdé àtàgbàlagbà pé kó máa jẹ ìgbín ìgbín ti lówó lórí. wọ́n ní pé àtàgbín bí báyìí ẹni pé ó yẹ kí n mú ìgbín mọ́ nǹkan tí mò ta ẹ nẹ́bi tí ó bá ṣe olórí burúkú náà tí ó yẹ kó wá gbé mi látàtàárọ̀ ṣé ẹ má bá mi bíbá ẹ̀ this time láago méjìlá tí àwọn àgbẹ̀ kiri ìgbínkọ̀ ìjàpá ni. ẹ̀ẹ́dú ẹ̀ẹ́dú ẹ̀ẹ́dú ẹ̀ẹ́dú ẹ̀ òbí ṣé kò sẹ́ni tó ń ta ìgbín lọ́jà tó jẹ́ bí eléwó ọmọ tó máa kó wálé ẹ sọ fún wa ká lọ rà lọ́wọ́ rẹ owó wa a kò gbà wín rẹ pay and carry and pay ni carry and pay láfẹ̀. bẹ́ẹ̀ gbé bí ẹ̀sùn wáyé. ṣé ẹ wò ẹṣọ ara yín ẹ̀yin ọmọkùnrin yìí bí mo ṣe ń wò yín ojú yín dojú ọ̀daràn mo ti dá ojú yín mọ̀ tí kankan bá ṣẹlẹ̀ ládùúgbò yìí wọn á ní kó wá yín kó mú un dáadáa. èrò mi ayé ni kò lọ dá lọ jàre. ó ò gbé wa ní olúwalé lọ́mìmí ayé. sórí bí yàrá bá gbé mi lọ́lẹ̀. kíndì ìbàdàn jẹ ìdílé lọ́dàbọ̀dà máa yá má ṣẹ̀ ní wàwà wà. ẹ wo tẹ bá pẹ́ mi tẹ dúró sí i máa pariwo lè lórí lórí. pariwo àti rọ́bì kan ẹ̀ mú. sórí ṣé o mọ̀ pé bí yàrá bá gbé mi sọ̀lẹ̀ kékeré máa gorí ẹ̀ ṣé o mọ̀ pé gbogbo jáde jáde sọ̀mọ́ yìí bí kí mi sọ ní ìṣẹ̀ ṣé o mọ̀ pé wọ́n lè mi fà. wọ́n lè mi fà ẹ níbo la fẹ́ wà gbé lọ tí irin tí lòwú ọ̀gọ́jọ́ yìí. ẹ gba ta bẹ́ẹ̀ nìkẹ́ tá à ń jẹ gba tẹ̀gbà ṣé o mọ̀ gba ẹni a máa wá kan ní. àbí ká dé mọ́ níyà. bẹ̀rẹ̀ kó lọ já lọ já ní. olùyẹjọ ṣé kò sí nǹkan mi ń bẹ lálẹ́ ṣá ṣé kò sí nǹkan mi ń dùn bí tẹ́fẹ́ jẹ lálẹ́ ṣá ṣé kókó àwọn ọlọ́mọ tí mo rán lọ látara wọn ti dè ṣá. ṣe báwọn náà jẹ̀gbín ẹ kàn lọ wá wá àwọn tó ń jẹ̀gbín tí ó wà nílé tó kó ìgbín fún tó ń jẹ ó yẹ kó mọ báwọn ṣe máa jáde lọ tán dẹ̀ máa wá ìmí débi dẹ̀ máa jẹ̀gbín méje dídín kí n fi wáìn gbé sọ̀rọ̀ so ó túmọ̀ sí pé tí láńbẹ́bẹ́ kò wá sínú ilé tó bá jẹ́mi àti ẹnìkan là ń gbé nílé èmi ló máa ní kí n lọ wá gbìn wá lóru ah olóyè àgbàyà ni ẹ. mo ṣé mi ò mọ̀ pàgbàyà ni mi kí tó fẹ́ wẹ̀ ẹ́ èmi mọ̀ mo mọ̀ pàgbàyà ni mi mo ṣe kọnu sí ẹ̀ náà mo rí mi lágbá mo ríra mi lágbá yà wọn fẹ́. ṣé tó bá jẹ́ pé wọ́n lo bí àwọn ọmọ ìṣọ́ màdà wọn sí títì bẹ́yìn ṣé ọmọ ọlọ́mọ lọ́wọ́ ránṣẹ́ dé tòrótòró ló fi ṣe àbí. wo tí wọn bá rí ìgbín sórí gbogbo ojú tó ti ń rẹ́rìn nínú ilé ayọ̀ omi lójú ayọ̀ omi báyìí. èmi ò mọ̀ pé n tó fi ṣe nìyẹn mi ì mọ̀ pé n tó fi mú nìyẹn ṣé tó ń bá rí ìgbín kí n para mi ni. ọlọ́run ṣàjẹ́ fún àwọn ọmọlọ́mọdé láyàtọ̀ tó o bá wá ìgbín kan rí ìgbín kan gbé wá kò sójú oorun fẹ́ ní bọ́dì ẹni tí òòrà máa san. ṣé gbogbo àtọ́ ń jẹ ìgbín tó ń ṣẹnu pàṣàkóso tó ń pariwo báàmú kan sí báàmú kan sí sẹ́wọ̀n kò wà pé rìsọ́ọ̀tì rẹ̀ bí wọn bá ṣe wà yẹ kì á rí dìrẹ́ díẹ̀ o wọ́n á dábàá gbọ́ ee orí máa pẹ́ aṣiwèrè gbàgbé ọ́ aṣiwèrè gbàgbé orí ìwọ wàá gbọ́ breaking news táàbà rí ìgbìn àpàdà sínú kọ́pàdì yẹn lóru ẹni inú ká sòta ọ̀ka wá gbé kọ́ ṣọgbọ́. ìwọ àtàwọn wo sọ ọgbọ́n nǹkan tó ń sọ ẹ̀ ṣé o mọ̀ pé ó máa fa báàtù láàrin mi pẹ̀lú ẹ ó máa fa báàtù ní láàrin mi pẹ̀lú ẹ o ṣé o mọ̀ pé ń gbà tá àwa méjìlá fún afáwa tá a wá gbé lọ sọ́dọ̀ ọmọ obìnrin kan nìkan bóyá sọ́gbẹ̀mí ń jẹ fún pátápátá máa yẹ kọ́ ẹ fa báàtù náà ó yá fún nǹkan tó sọ yìí ó yá mo ṣe ra mi léṣẹ́ mi ò wá àgbé mọ́ ebi lè máa kú. wàá bí wàá bí ibùsọ̀ ibùsọ̀ lọ ibùsọ̀ lọ olùkọ̀sọ̀ olùkọ̀sọ̀ yàrá náà ògbélé wá níbí. ẹ ká dẹ. ayi ṣọ́ọ̀bù náà kù. alfa mo pẹ́ iná máa ń fa gbó gan-an èwo lẹ fẹ́ ń bẹ̀ ṣé skunk ni àbí loud àbí Arizona èwo lẹ fẹ́ nu méjèèjì mo ti gbọ́jà lẹ̀ ẹ ti bá fún mi lówó màá lọ gbé wá fún yín sìn. ṣé ẹ ní loud. colorado gan wà ń lẹ̀ èwo lẹ fẹ́ nu gbogbo ẹ sọ̀rọ̀ kíákíá kó tàn ti lọ. ìwà gbọ́ sí bọ́ọ̀ bí wàá gba loud wàá gba loud o Arizona <laughs> ah, ìyẹn kọ́ là wá. jì lámẹ́bẹ́ máa sun máa sun ó nìkan ní mi gbé wa kiri o ògbólé á dáa fún yín o ṣáà kò sí nǹkan tó bọ́ sọ̀nù lọ́wọ́ wa tá à ń wá tiiri ti ibẹ̀ ṣé wò wáyìí ìgbín ni o kì í ṣe ṣáwùrù létí omi o ìgbín oníhun ńlá tiiri ti méje làmí wá ẹ nígà nígà ọmọ jí lèmi èmi náà man club <laughs> ìgbìn tó sọ èèṣẹ gbò nínú là ń wá o ìgbìn tó ní kára ń nú tó tóbi tó gbó dáadáa ń ra ń wá méje bá a wà ẹni bàbá wa rí yóò bọ́ sáyé ẹ a máa rà dáadáa lọ́wọ́ rẹ ẹni bàbá wa rí gbìn. ẹ ẹ ó ti tó ó ti tó ó ti tó sórí yín yìí ni láago yìí lẹ́ ń wá gbìn kiri níbo lè rí gbìn rà ẹ̀wò tó bá sọ fún yín pé ẹ̀ dààmú ẹ fòrò ẹ lálẹ̀ ìdààmú ti bá yín o lẹ ń wá gbìgìrì táìmù ó dàgbé ẹ mọ tẹ́ ń ṣe. ẹ tó tó tó tó ó tó tọ́rọ̀ owó gẹ̀rù wọn bàtú kú lórí ẹ ṣé èmi ló bá yẹ pé ẹ ò fòrò ọ̀dààmú wọn ni wàá gbọ́ owó ẹ̀kọ́ lásán kàwé èmi ò ní rógùn dààmú. má má má bá gbénu gbé ìjà bí gbogbo àṣejọ wà gbogbo àtijọ́ ní problem àjọ ní problem. ìgbínlẹ̀ wa. wàá sì sí títí débẹ̀ yẹn padà ọ̀gbẹ́ni èmi sì ń lọ náà kí ló ń ṣe náà mo ti wà á bí oríta yẹn níbùdó kan mo fẹ́ kọjá abẹ gan síwájú báyìí ẹ ẹ ó yá máa padà máa fọ àṣírí mi níwà àìsàn ọmọlógún ẹ yá mo sì ń lọ mo sì ń lọ. <laughs> wèrè wa àwọn ilé ìṣà ìgbín lọ́ọ̀bù ṣe yusuf báyìí ọlọ́run mọ̀ tó ń ṣe ìyàwó ọlọ́ba yín yanjú ẹ̀. àṣetán ó di àgbọn iwájú ò ṣe é lọ ẹ̀yìn ò ṣe é padà sí tìyẹ ló má dá. ẹ bá wọlé ẹ bá wọlé ẹ jọ ibi tẹ̀ ń wá yẹn ó tóbi méje méje méje wá. ẹẹ tabari méje a máa fólítọ̀ wọlé àpò mẹ́ta àbọ̀ seven hundred fún méje. ó ti tó máa fi price yẹ tó sọ yìí bàbá ọjà ni o ọjà bòbá lẹ́ẹ̀kùn kù bá orí ẹ máa yọ kọ̀ǹtọ́ mi nígà ọmọ ìyá mi òun kò ń lọ club èmi gbá club gan mo já abárígbìn ẹni tó bá ẹni tó bá fi lè rí gbìn ẹni tó bá rí lọ́wọ́ rẹ̀ tó bá fẹ́ rà lọ́wọ́ rẹ̀ àmàlà ni wọ́n one thousand hm, ó ti pọ̀ jù òkìní àwa kí ló ṣe ẹ ṣé òun wáyé mi ni kí ló ń wọ́ọ̀kì tó rà á sa ṣe mathematics nàbí english kí lájọ ń bára àpò ẹ wo igun tèmi ẹ máa fẹ́ mi two thousand fẹ́ yẹ kọ̀ọ̀kan. kí ló dé ẹ fẹ́ gbà kó tí ì dìbò ni. ó tó jàre ó tó à ṣé gbìtárì ṣe mímọ̀ ṣe wa ni ẹ nígà <laughs> nígà jì <laughs> ẹ ò jẹ́ ká fún ẹ ní one thousand nine hundred. òbí tó bá fún mi one thousand nine fifty mi níta fún mi ṣe fẹ́ ra àbẹ́ rà. lábẹ́bẹ́ àràgbìmọ̀. ọlọ́run kò ní kó bẹ́ẹ̀ o ọlọ́run ní rógùn wàhálà o a máa rà two thousand. ẹ̀yin máa rà mo ti mọ̀ pé wo ò ní kàn ṣe ń tiẹ̀ ọmọ tó máa ṣẹlẹ̀ ẹ̀yin ẹ̀dóde mi bíbá ẹ má kú mi bíbá mò ń bọ̀ ẹ fara yín balẹ̀ mugun. ẹ̀dóde mi ní pẹ́. kó gbé méje o hmm? kó gbé méje o. ká dúró síbí. ògùn mi yẹn ti dà fún kíjì wọ́n ṣe nígbà wọ́n ṣe gbẹ̀sẹ̀. ah this is delicious. ó ga. mo ní mo fẹ́ jẹ ìgbín tó dẹ̀ di dandan kan wa wọ́n lè wá rí. Mm. Ah! delicious. This is very very delicious. Mm. Oluwa. ààrẹ tó wù. Mm-hmm. <laughs> kan lè mọ́ mù nǹkan ti bàjẹ́. ìpínkùkù ló pín yìí bí mo ṣe wí fún ọ tó bí mo ṣe kì ọ́ lọ tó. ariwo ní tán ajá nu gbogbo ọ̀rọ̀ tó wà ńlẹ̀ ẹ pè mí lórí fóònù pé dandan mú láti wá èmi kí n jẹ́ mo dẹ̀ wá kàn mo jẹ́ in fact kò sígbìn kankan lé ṣe náà wá lọ síta wọ́n dẹ̀ make sure pé wọ́n rí wọ́n dẹ̀ mú rí fúnra mi báyìí kí tó jẹ sẹ́nu tó ń gbé ìbọ̀sọ̀rọ̀ ìtajà kan lè mọ́ mú bẹ́ẹ̀. àlọ́ ti jẹ́ èèwọ̀ má gbọ́ mi lẹ́nu bá ń sọ̀rọ̀ ọ̀gbọ́dọ̀ sọ̀rọ̀ èmi mọ̀mọ́ tí mo rí mo lọ́ọ́ ti dè wọ̀. nígbà tí mi ò ṣẹ̀ṣẹ̀ máa jẹ́ mi ò gbóyin lẹ́nu àmọ́ mi ò gbogbo wàdá bá ti pè mí náà ni máa jẹ́ ṣé mi ò wá dàgbé mọ́ ni ìgbín ni mo jẹ́. sọ fẹ́ máa gbómi lẹ́nu ni n tí àgbàlagbà gbórí ìdókòó bọ́mọdé bá gun ìrókò kò ní rí bẹ́ẹ̀ ni ẹ sọ̀hún. mi ò lẹ́rìí dùgbẹ̀dùgbẹ̀ làgbóhùn akèrègbè tọmọ olúwa bá ṣubú lura wọn ohun òkèrè nífọ̀ bọ́ gbẹ̀rì bá pọ́jú ọmọ wa sì múrin gàràgà bẹ́jà ńlá bá sọ lómi àrílé omi ìkọ̀ǹkọ̀ á sọ lódò àrílé odò ó yá. ọ̀yẹ̀là. gbogbo ògo rẹ táyé ti gbà káwọn tó láyé wá gbà padà fún ọ. àṣẹ. mọ̀wó. tìjí mèrè níṣẹ́ láwùjọ ọ̀bọ. jẹ́jẹ́ o jẹ́jẹ́ o mo pákùn ọ bàrìsà mo pákùn ọ bàtálá ìbà ẹlẹ́bù ìbà ẹsẹ̀ bú ìbà òòlúwò òòlúwò mojúbà àwọn apètùtù sọ̀rọ̀ mo kẹ́kùn Ọbàtálá ìbà ẹlẹ́bú ìbà ẹsẹ̀bú ìbà òòlúwò mojúbà àwọn apètùtù sọ̀rọ̀ àyàfi kí mo dẹ̀sẹ̀ o dẹ̀sẹ̀ o lè tutù mí kàṣà ìgbà babájídé ẹbọ rẹ ó fin ètùtù rẹ ó gbà àmín mọ̀ ṣàṣẹ àṣẹ ètùtù rẹ ó gbà àṣẹ gbogbo ògo rẹ kádàrá yẹ táyé ti lò. kó o tẹ́jú rẹ mọ́ kó o wò dáadáa. bàbá ìpèsè ni mo jẹ. ìpèsè ló jẹ ah! owó tí mo fún ọ lọ́jọ́ kìíní àná. bí kò lọ rí iná ẹni tó náà fún òun náà ló fowó kan kejì ọgbàlẹ̀ aláwo lọ ibẹ̀ ni wọ́n ti ṣètùtù fún ètùtù tí wọ́n ṣe fún jọ́nà òun ni wọ́n gbé sí oríta mẹ́ta tí wọ́n kó wá fún wọ́n tí wọ́n jẹ tí wọ́n rò fún ọjẹ̀gbìn ètùtù lọ́jẹ́ o ìgbín kankan kọ́ lọ́jẹ́ bó ṣe rí nù. wàhálà ti dé ó dà kí ni kí ni ká wá ṣe báyìí. wò mí má jẹ́ kí n parọ́ fún ọ ẹni tó lògo ó ti gbogbo ẹ̀ bẹ́ẹ̀ ni. ẹ sà ẹ ní tọ́lẹ̀tì. tọ́lẹ̀tì ń bọ̀ kí ló fẹ́ ṣe. ìfẹ́ yàgbẹ́ inú mi ti dàrú ó yàgbẹ́. Ah! ó yàgbẹ́ nínú àwọn bàbá mi má dánwò bó o bá ṣèèṣì so lásán wò nǹkan sọnù lára ẹ̀ èmi mo sọ bẹ́ẹ̀ fún ọ aṣọ ọ̀bọ̀mọyẹ máa wo ọmọ yẹ fi rìn òhò ọjà kò sí nǹkan kan tá a ṣe sí tìró ti yẹ lójú òkú torí mo wí fún ọjọ́ kìíní àná mo ní kó ṣe sùúrù àìṣe sùúrù rẹ lọ́jọ́ náà òun ló fa gbogbo ilé ìṣe bóyá ó ṣe sùúrù nísìnyí o bóyá ó ṣe sùúrù ẹnu ẹ lọ́wọ́ àwọn tí ò gba kádàrá mo wá gba kodo sóòótọ́ sọ̀rọ̀ o ah, ẹ ẹ ẹ̀rà ṣé kí máa lọ ni. jẹ́ wá sòtọ́rọ̀ fún gbogbo ilé tó kọ́ gbogbo ọkọ̀ tó rà àsìkò tó bẹ̀rẹ̀ tó ṣiṣẹ́ rẹ̀ léwu bẹ́ẹ̀ ni mo sọ fún ọ gbogbo owó tó ní bàbá ìyá àsìkò tó bẹ̀rẹ̀ ṣiṣẹ́ rẹ̀ gan la wà yìí ọ̀yá. ẹ má jẹ́ ẹ̀mẹ́ ṣàmì mi wá nǹkan sí. kò sí nǹkan tó kù mọ́ o ti tán. kí ló kù mọ́ ọ̀yá. máa ṣe jẹ́ orí mi o. lọ́dàmọ̀ ooo wọ́n fi rò fọ́jẹ́ ni ọlọ́gbọ́n ló ń dorí ẹja mú òmùgọ̀ nímú nírú ooo kádélé ayé.